أفلاس قوي بلا الله سبحانه وتعالى فوق ما هو في بلاد يربع لا يربع قلوا باكو باها سنوني على في قوي تقوي وزن بيت بوم نقا فضيلة الشيخ الدكتور إدريس أبو بكر حفظه الله وسلمه الله سبحانه وتعالى من كل سوء ومكروه أدى الله سبحانه وتعالى kó ń ṣọba fún ọ ní àlàáfíà eléyìí ẹni tí mo ń báyàn nínú jẹ́ tó sì mọ́ ń kó ìrẹ̀wẹ̀sì ọkàn báyàn àwọn wọn ń ná wọn wọn ń ná àsìkò wọn wọn tún ná owó wọn láti máa ń ṣàlàyé ọgọrọ àwọn àfà tẹ́ǹ gbọ́rọ̀ wọn lórí social media ní sàn wọn ò lówó wọn ẹja nínú omi ọlọ́run tí ma bà sí rí ẹyẹ ọlọ́run tí ma bà sí rí èèrà nínú ilẹ̀ ma mọ́ láti rí ẹ ṣe pọ̀ ọlọ́run ìṣànú wọn ló fi jẹ́ ẹ̀ ní àṣírí bí ọlọ́run bọ̀ nítorí náà jókòó Allah subhanahu wa ta'ala ní sàánà nígbà bá wá tún lo ìmọ̀ àwọn àfáyín àwá tún ní jí wọ́n gbádùn Assalamu alaikum nínú àwọn atán gbọ́wà sí iná jẹ́ o ẹ̀dàkùn ẹbá mi sẹ́ni 20,000 naira wàláhì tí ṣẹlẹ̀ ní àfá ẹnìkan jẹ̀sẹ̀ fún ní 30,000 naira kó fi jẹun ojúkọ́ àfá sí wàhálà àfọ́ ọmọ òkú ṣé kí sọ pé mi ò ní ni láàárọ̀ mi ní 30,000 tí n bá fún 20,000 yìí ọlọ́run tó sí 30,000 láàárọ̀ yóò tún ṣe ní ìkílẹ̀ tó sùn ó ti kó àfáàní fún wàhálà kò ní lè parọ́ pòun òní lọ́jọ́ 20 yóò fẹ́ ǹdẹ̀ṣọ́ tó wá tún ti sàá níjọ́ kẹta ṣàmà rẹ̀ ṣe ọ̀kan ní àwọn ìyàwó yìí rárá kò sí ìyàwó tèmi ìyàwó rẹ̀ wọ́n fẹ́ bímọ lọ sí ìtùbá ẹ̀jẹ̀ tán fẹ́ gbà almost wọ́n lọ bí 50,000 dára in fact mi yí jẹ́rìn kọlọ́wọ́ èèyàn ṣùgbọ́n èyí tí àdúgbò èèyàn fà wá tẹ́ pé tẹ́lábùnà láti rí ẹni máa sọ̀rọ̀ yẹn láìda ìdá tó pé 50,000 náà ní ẹ̀dàkùn àfáàdẹ̀ ní 50,000 lọ́wọ́ àwọn ọmọ náà ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọmọ àfáà àdẹ́sẹ̀ dé olówó àfáà tí àfáà mi ti sọ̀rọ̀ àfọ́ tún sẹ́ǹdì 50,000 náà tẹ́lẹ̀ mi bá wá béèrè tó bá pe àfáà ìbéèrè ẹ̀sìn ló fẹ́ béèrè ẹ̀rọ àmọ́ bá àwọn obìnrin àti gbé àtúnmọ̀ kiri ó tún béèrè báyìí ó fẹ́ béèrè owó ní tẹ́kọ́ ló bá ti lè béèrè tí nǹkan ẹ bá ti ń bẹ lọ́wọ́ àwọn olùmọ̀ wọn ò ná fún wọn àwọn èèyàn béèrè kọ́lọ́ àwọn olóhùn ẹ̀nà àwọn àfáà yẹn bẹ́ẹ̀ ń lo ìmọ̀ wọn lọ́fẹ̀ẹ́ tíra kan ẹnìkan sẹ́ńdẹ̀ sí mẹ́ta fún lọ́jọ́ mẹ́ta tíra yẹn dá pọ̀ mo ní èlò ní ọdún four hundred and fifty thousand ìkejì rẹ̀ five fifty Almost. ó ti lé ní èmi lónìí bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ́ẹ̀ láti rí ẹ̀sẹ̀ǹdẹ̀ owó wọ́n sẹ́ńdẹ̀ sí láìpẹ́ jẹ́mọ́ àfọ́ ọ̀ra tíra tó lé ní one million tábà sì ń sọ fún yín òfin òwò kálọ̀ wọ̀nyí yóò lọ kàlọ́ bọ́ ọba kó 1 million lórí business kódà bẹ́ẹ̀ni kàbá ní ẹ fún mi lẹ́nì kò sí ìrìn tí ó di profit sọ́wẹ́ afóòní bèèrè ó bèèrè masala ní afóòní ẹsẹ̀ ṣòro tíra mi kan fẹ́ dé masala ẹwà rẹ̀ máa kà bẹ́ẹ̀ bábá bá ti kà tán báyìí ìwọ náà kọ́kọ́ ìbéèrè tẹ́ bèèrè last week inshallah mo ti kà ó dẹ̀ gbọ́ kò ní bèèrè ọ̀rọ̀ kí ló dé ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tó náà fi ń gbọ́ bùkátà ìgbésí ayé rẹ̀ tó bá tún wá pẹ̀ tó gbé lọ send the message lọ́dọ̀ tó fi àkáǹtì sí àárín yín lẹ́nu ọlọ́run ló já máa pè ní o send owó nígbà ẹ bá wá padà lọ wo ẹni ẹ lórí status ẹ ẹni tó lé òun tẹ́ ẹ bá wo fóònù tó gbé lọ́wọ́ ẹ bá wo aṣọ ọrùn rẹ̀ ẹwà kò ṣùfà àfá àtọ́ ń dà láàmù gan kò líú fóònù ilé lọ àwọn kan ti sọ yẹn bí iṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ ó ti ní lísì gba àwọn àfá lọ lẹ́mọ̀sán ó ti mọ̀ pé kò sí ìbẹ̀rù ọlọ́run gbé àfá kódà bí tó fẹ́ ta fún yóò sàn ẹjọ́ ká bẹ̀rù ọlọ́ nínú ẹ̀ tó ṣẹlẹ̀ yìí àfá rìnrìn àjò lọ òní accident kódà ìbéèrè àdúrà gan ó ṣòro fẹ́ lómi tó bá délẹ̀ tán tí ìbá ṣe àwọn kọ̀ọ̀kan tó lọ́n bá ṣàánú yọ̀ọ̀yọ̀ òun eléyìí sọ̀rọ̀ wọn ni wọ́n pé àwọn kẹta wà rí ni àfà yóò kú ìwọ àti fámílì ẹnìkan ilẹ̀ àmọ́ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀bì ìwọ àti fámílì ẹnìkan òní òkú kọ́lọ̀kọ́ wọlá tó bẹ̀rẹ̀ kọ́lọ̀ àwọn olùmọ̀wá náà ọlọ́ba fún alálàáfíà kọ́bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà míì àwọn tẹ́ẹ̀rì tí wọ́n wà máa ṣe kò kárí irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tó tún jáfẹ́ ẹgbẹ́ wọn ni ó dìde a tún fi àwọn kọ̀ọ̀kan ní àwọn ikọ̀ tọ́lọ́ sàánú ní òṣùpọ̀ nígbà tí yàn bá ní accident tí fractures pọ̀ báyìí sí ọ̀nà pé ìnáwó ni ó máa lọ lọ́tún lọ́sìn àáfàá mi ń bẹ ní tí ò yẹ lómi tí àáfàá mi tó bá wà nílé òun ní ọmọ bí ó ṣe sánà bọ́mọ àti àwọ́ ṣe jọun níjọ́ tí ò bá sí nílé àti jẹ́ àti mú ní sọ̀rọ̀ fáwọn ọmọ àti àwọ́ torí kò ń lọ́mọ bí ó ṣe ọ́zùn ẹ pèsè wàásù ọgbà rí bọ́ síbí ọgbà rí bọ́ síbí kó tó lọ wá sí yẹn ó gbúdọ̀ fi nǹkan ẹlẹ̀ fáwọn ẹgbẹ́ ká tó wá sọ ẹni tó ní accident tàbí ó kéta fáwọn family àbí ẹ̀sìn bẹ lórí ibùsùn iṣẹ́ olóbẹ́ ṣe business olóbẹ́ ṣe kí ló dé tó jẹ́ kó dùgbà táwọn èèyàn bá níṣòro ká tó máa sàánú wọn àfáà mi ń bẹ jíjá ọkọ̀ wọ ní ẹ̀ẹ́tù máa kọ̀m̀lé pọ̀pẹ́ kó tó dé ló fi jẹ́ pé ọ̀kan náà olùmọ̀wá kọ́lọ̀ kó bá ṣe dáadáa fún wa àti gbogbo àwọn olùmọ̀ lápapọ̀ fọ̀dílà tó ṣe Dr. Sharafuddin Gbadebo hafidahullah wa ra'a kí ẹ kàn sọ pé ẹ lọ gbé ọkọ yín wá kẹ wá gbé mi kẹsì dáńbà alẹ́ mi abẹ́ni bàbá bá rọkọ̀ láàrin ọdún kan ọkọ̀ ó ti lálàsì ẹnìkan ò sí ní sọ pé àfa ẹgbà every month kẹfùmọ̀ sáfíìsì ọkọ̀ yín lọ sí níjẹ lẹ́ẹ̀tù máa sẹ́ẹ̀lì mẹ́sẹ̀jì sí mẹ́kọ́sí àdìgbò sí tó bá ti rí báyẹn náà àfa àwọn jàmáà fẹ́ jàǹfà nìyẹn káwọn jàmáà yóò gbọ́kọ̀ wà káwọn ti gbé àfa ká gbé lọ káṣùn dá padà alọ́ṣe wà sí kan nílùú kan ní ìfẹ́ dárúkọ wà sí tí ń bá dárúkọ lẹ́tọ̀ọ̀ta ṣe ní jọun gbogbo ayé ọmọ ibẹ̀ ṣùgbọ́n mi ní dákọ̀ wọ́n wá gbé ọkọ̀ wá láti fi gbé wa lẹ́tọ̀ yẹn a wá ṣe títí títí di ba'da al mo sì sọ àtọ́lẹ̀ pé á ah, mi ò fẹ́ sùn tánjọ́ yẹn mo fẹ́ sùn lé torí pé mo ní nǹkan mi tí mo fẹ́ ṣe láàárọ̀ ọjọ́ kejì wọ́n ní kí mọ́ wọ̀rẹ́ àwọn òdànà padà nígbà parí ilẹ̀ ti ṣú mo ní àpò ah, láti fẹ́ ṣe báyìí àwọn padà wọ́n ní ọ̀dà àwọn ń bọ̀ ẹ̀bá àwọn ọkọ̀ mi àkósọ́kọ̀ mi ẹnìkan tó wà bẹ́ẹ̀ pé òun máa fọ́kadà gbé wa lọ garage wọ́n tó park àwọn wọ́n ti kúrò ń òun ó gbé wa lọ sí ibi tá ti wọ sọ́lẹ̀ nítorí wọ́n á fọ́ọ̀nì ni bí wọ́n ti fọ̀kadà yẹn gbé wa débẹ̀ wọ́n já wa lẹ̀ oṣù padà ẹ̀dá wa lẹ̀ ọ̀kadà àwa dúró ẹ̀jẹ̀ títí títí títí kọ́lọ̀ tó wá rí kárí sọ́lẹ̀ kí ṣe ń tà àjọsọ nìyẹn ṣùgbọ́n àwọn òpétọ́ àwọn òtórí ti ń wá nítorí tí Allah subhanahu wa ta'ala rẹ̀ tíwá tí ń bá dárúkọ mahadara ta ṣe ń jọun in tó ṣẹlẹ̀ ń jọun ọlọ́run sọ àlùbáríkà sí mahadara ní ìní dákọ̀ rẹ̀ tó lè tán túmọ̀ sí wípé àwọn olùmọ̀ ní ilé sọ torílẹ̀-èdè ní Nàìjíríà yóò àwọn afẹ́ asúnnà wọ́n kàn tíra wọ́n gbìyànjú wọ́n ti ọ̀ká ni wọ́n gbìyànjú ìgbàtẹ́ tó mọ̀ tó wọ́n lẹ́nìkan àfọlọ́hùn onítúrùn kaba bá ṣẹlẹ̀ fún abdá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ti máa ń dúró ti ẹrú ẹ̀ ọlọ́run bá sì fi ẹrú ẹ̀ lẹ̀ ọlọ́run bá kọ́ bá dúró ti wọn àti gbogbo àwọn àfa bẹ́ẹ̀ ojú ti rí àwọn èèyàn kan jókòó wọ́n mu ọsàn súnnà tí a mọ̀ pé àwọn kan ló lọ gbin igi tí wọ́n roko tọ́sàn yẹn fi so wọ́n tún lọ já wálé wọ́n tún bẹ́ wọ́n tún fún ọsàn wọn fún sínú ìgò wọ́n tún gbèdéwájú wọ́n tún mú síbí sí wọ́n tún rọ́ sí ẹ lánú bàbá fẹ́ jẹ́ ní èṣò ọ̀yẹ̀ká mọ̀ rírì àwọn ni ẹbí pa àfáà mi nílé kí ọkọ̀ jẹ́jẹ́ àbá mi kí nàìjíríà tó tún lọ egypt ó tún kún bẹ́ẹ̀ tún lọ saudi ó tún sekin lókè bó ṣe tún padà sílé bá fi ń jà àǹfààní ìmọ̀ rẹ̀ náà ẹ lọ wọlé tó ń gbé ẹ lọ wọlé tí ń gbé àfáà mi ò lè àfọ́ọ̀dà àti sanwó sukú ọmọ rẹ̀ ẹ̀sìn jà àǹfààní rẹ̀ bá àgbàdọ̀ yín bí ìtàkà bá wá ń ṣẹlẹ̀ sí kẹ́rẹ́ báyìí ń bẹ̀rẹ̀ rẹ̀ ọmọkùnrin ọ̀lẹ́nìkan fọlọ́ ọdọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́kọ́ máa kí ń sọ ìyẹn náà dẹ̀ tún jẹ́ wà sí fún gbogbo àdúrà àfáà náà oníkàlùkù báyé bá ń gbádùn ẹ ìwọ náà gbádùn rẹ ọ jàyé bá láwọn ń gbádùn ẹ wọ́n rí ọ nípẹ́ ọ ìyá máa sọ ọkọ̀ fáwọn ìpé ilé ìsànájú ọlọ́run tọ́lọ̀run sí gbogbo ayé rárá o ìta bá ti lè ṣe ń bẹ̀ náà gbígbà kọ́lọ̀ ó ọkọ̀ tọ́ba ti lè ṣe ń bẹ̀rẹ̀ àgbẹ̀ni kan láti lẹ pósítà gbogbo ayé lè ṣe é lóde ìwé nílẹ̀ pósítà sẹ́lẹ̀ ò lè ṣe ni nígbàdé ẹni pé wọn tráfù wá láti bi ọ̀nà tó jì tónótónó àwọn bá sọ̀rọ̀ nípa sífàtìwùdú nàbí sálà ṣé gbogbo eré àyín kò sábà tó lè sọ abámi tó lè sọ wọn bẹ̀ ó làbùrà ara pé wọn ti bí ìmọ̀ lọ́lọ́mọ ẹ̀dúgùrí ẹlẹ́ sọ̀rọ̀ nípa sífàtìwùdú so wá kàdá àfọwọ́ àmọ́ òfòrú travel sọ̀sán travel mọ́ ọdún afáàmì tún bẹ tó bá tún lọ́kọ̀ oní òtún drive àbó òde ibi tán lọ tán yóò àkọ́kọ́ lọ sinra náà kó tó bá tó jago yóò ti lálàsì so wá mo ti lọ mọ̀hábọ̀rà kárí ní sọ́lọ́sọ́lá òjò wá ń rọ̀ òjò bù ayà tó pọ̀ mo wá rí wípé ah, mo mítọ̀ sínú òjò ṣe ẹ̀mọ̀ pé ní òjò ọkọ̀ ní dúró ayẹnà àfáyẹ kúrò ní òjò tí ah, n bá dúró lẹ́gbẹ̀ẹ́ títì àrọ̀kọ̀ tí ó dúró ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ dúró àkẹ́rà ọkọ̀ kan òun ibi tó súnmọ́ bẹ̀ wọ́n aṣọ ti rẹ̀ òjò yẹn ò dá ó tún débi tó ti ti dá mi òjò yẹn sì tún rọ̀ bàbá débi láti fẹ́ lọ mo ti wá pẹ́ ní tó débẹ̀ so àwọn tó wá pè ẹni wá tó fẹ́nu mọ́síd n ò ṣe yọ ọlọ́ọ̀kan báyìí ó bẹ̀rẹ̀ sí ní dàn ọ́lẹ̀ irú nọ́sẹ̀nsì wo lélẹ̀ kódà ọba àlú àwọn gan ó jókòó jókòó ti lọ gbogbo àwọn èèyàn gidi táwọn fẹ́ kó gbọ́rọ̀ gbogbo wọn ti lọ gbèsè wọn bọ̀ ní ìṣerú ti àfọ́jẹ́rẹ́ ẹ̀yìn lẹ́dẹ̀ máa sọ kí n bójú tásìkò òjò ń fán nínú òjò ni mo àkójọ ń wọlé bí kẹ́ wà lẹ́nu ní mọ́sálásí bẹ̀ bọ̀ wà níta ẹ̀yìn ní pẹ́tẹ́ tí wọ́n wọlé báwo àwọn owó náà ti wá sí fún gbogbo àwọn èèyàn ti lọ mo ní àwọn tọ́lọ̀ ń bá fẹ́ kí àwọn wọlé ìgbà wọn parí ẹni yẹn ni wọn bá mẹ ẹgbà kẹfọ kọfún nílá abẹrẹ fún mi ní kí ni àmì láàlá jẹ́ kí ládàá yìí ó pé èmi tó sọ̀rọ̀ sí mo ní nọ́mọ́lẹ̀ ìjọba kí n ṣe kí n padà ní ṣùgbọ́n mi wo tiẹ̀ lóòótọ́ àwọn èèyàn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ti lọ àwọn ara gbogbo aṣọ mi tútù tí àyín tí mo kọ̀ nǹkan sí gan gbogbo ẹ ti rẹ àwọn ilé tí mo ń sọ yìí ọ̀rọ̀ bí twenty five years ní tó wá kàdà tó látara àdí eléyìí jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn olùmọ̀ bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ fún wọn ẹ ṣàdúrà fún wọn nínú tọ́lọ́kọ́bọ̀ tí wọ́n àfáà mi ò ní táfà ń bá jáde láyé ẹlọ béèrè pé kí lóní kò ní ní kàkà kò lówó ọ̀tọ́láka kò ní bí bá ti ń wọlé lọ́wọ́ rẹ̀ báyìí náà ẹ ti bà ẹ lọ wo àwọn tí wọ́n ń tọrẹ mú sọ́ọ̀mù àwọn àfà ìtọrẹ táfà ní ìtọrẹ olówó ní oṣù rẹ̀ gbogbo tó bá níyún fún ọ̀hún ẹ ìmọ̀ rẹ̀ ẹ àsìkò rẹ̀ ẹ owó ẹ̀ kọ́dà bá àfà mi dá skul lẹ̀ ìṣe pé kẹ̀ẹ̀tún mọ́ mọ́ wá kẹ mọ́sànwó lẹ́mọ̀ṣẹ́ tọ́bá dẹ̀ complain ní wọ́n ti gbà wọn láfá o wọ́n ti gbà wọn láfá ṣé kọ́ jà lè ní ṣe bí tóun náà ṣe bí bí ń jẹun halal nìyẹn àbá nǹkan ń kéwú ó ní ẹ máa sanwó ẹni ẹ̀tù máa gbowó ọmọ ọmọ wa lẹ́tọ́rà níwọ́ tó ń gba sálárì ọdẹ̀ ń dóńdó pé òtún ní sanwó fàfà ẹ̀ tí kọ́ máa tọrọ jẹ káàkiri yìí àǹgbádùn yìí tí ìbá ṣe ọlọ́run ọba tí máa kẹrú tí ó ṣe ládìtú fáwọn èèyàn subhanallah ọba tó tóbi lọ́lọ́run àwọn èèyàn ò rí ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ gbogbo nǹkan tí wọ́n ń dààmú lé lórí pọ̀ ọlọ́fẹ́ ṣeun ibi dáfà ìdókòó sí ọlọ́run ìmọ̀ ṣeun ọwọ́ àmọ̀rọ̀ pé bóò ló ṣe rí ọlọ́run àjẹkọ̀ mọ̀ pé iṣẹ́ tó lóòní mú jáde yẹn òun ó ṣe fún látọ̀dọ̀ wọn lọ tí ìbá ṣe yẹn ni àpọ̀lọpọ̀ àwọn àfáàyàn báyà rẹ̀ wọn ò ní nǹkan kan ẹlòmíín tó nígbà kò ráyè mójútó má travel lẹ́ni travel lọ́la travel lẹ́ni travel lọ́la travel lọ́ba tún gbúrò afá mi wọn lè lọ́wọ́ àsókótó ẹtún gbúrò wọn ló tún wà lábùjá ẹtún gbúrò ẹ̀ wọn ló tún wà ní Ògbómọ̀ṣọ́ wọn lówó ẹwà mọ̀ rẹ̀ pé táwọn òbí mọ ni tí wọ́n mójútó àwọn ọmọ náà ká bẹ̀rọ ọlọ́run abẹ́ aláṣùbánu ibi táà ti yà síbẹ̀ yẹn wọn náà ni fọ̀dílà ti Dr. Idris Abubakar ọlọ́run bá kọ́lá fún aláàfẹ́ kọ́lọ̀ kó bá fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti gbogbo àwọn olùmọ̀ wa táǹjà àǹfààní wọn bọ́ọ̀ bá ní nǹkan kan ẹnu àdúrà sáàmà ṣàdúrà fún wọn torí pé wọn ò pẹ́ o àbá súnlẹ̀ ilẹ̀ Yorùbá wa yìí tí wọ́n dúró tì tí wọ́n dẹ̀ ń ṣe mẹ́sùrù ẹ̀ wọn ò pọ̀ ara o ẹ̀rọ àfa mi ló ń ṣe omi dàbá tí bá ń wọ àfa mi ní ah àfa yìí tí ó ti ó ti ó ti ó ti stress ara ẹ̀ máa wò báyìí pé ah àfa yìí ti ń sọ̀rọ̀ yìí ó ti ṣe wàhálà gan-an èyí ó máa rí bẹ́ẹ̀ àwọn tó yẹ bá mọ̀ èyí ó pè ṣe ah, ká ah, ó hàn lójú yín o ṣùgbọ́n ìwà àgbàdo ah, yín àgbàdo yín ẹnì kò ní béèrè àlàáfíà lọ́wọ́ ẹ̀ àgbàdo yín àgbàdo yín tó bá wá lọ àwọn àmàríṣì 100 million ẹjẹ́ káríṣì 100 million ilé tí ń kọ́ lọ tí ó parí ẹ̀ ṣe ṣe fún nígbà tó wà láyé ṣùgbọ́n àwọn nǹkan yìí àfikún yóò kọ́ alámọ̀ rẹ̀ fọ́dọ̀ lọ ìwọ tó sì já àáfà náà ìwọ náà tẹ̀ díẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwà ń bẹ̀ ni wọ́n ń pẹ̀ ọ́ òyìnbá ọlọ́run ọ̀ràn sí kọ̀ọ̀nà sí gbogbo nàìjíríà gan ilẹ̀ tàbí gbogbo ayé èyí tó bá ti lè ṣe ń bẹ̀ kọ́lọ̀ kó fàlùbáríkà sí kó rẹ̀ èyí tá à ń sọ yìí ní ṣe ẹni tó bá ní láti ṣèkún lọ́wọ́ teaching hospital Ìlọrin ni wọ́n wà lọ sí ziyara ìyádẹ́tul marid ìbádà kan lọ́tọ̀ gbìyànjú ẹnìkan lè bèèrè ìbẹ́dà pẹ̀lú ní gbogbo owó tó nọ́mbẹ̀ kò lè lè ẹni tó lè ṣe wà kọ́lọ̀n kó lóògbà náà sọ́wà bìdà so ìgbésẹ̀ eléyìí pẹ̀lú ògbó ọlọ́run káàfù àbúrò ìṣẹ̀lẹ̀ rẹ̀ so à ń jàǹfààní àwọn olùmọ̀ yìí agbúdọ̀ mọ pàtàkì wọn ìṣe gbígbà tí wọ́n bá lọ òṣùpá ọjọ́ kẹrìnlá èyí mọ yẹ pípa tó bá wọlé kọlọ́wọ́n bá kó bá lọ rẹ̀ ní àwọn afọ wa àwọn olùmọ̀wọ́ tá ń ṣe láǹfààní pẹ̀lú ìmọ̀ wọn afá mi ń wọ́n lọ́run ní kó sì máa ṣẹ́kù láyé báyìí tọ́nà kó má sọ̀rọ̀ ọlọ́run fi pa wọn òun bídà lẹ́nu ó fi ń pa wọn lẹ́nu mọ́ ni o yóò kó wọ́n ti mọ̀ wípé afádù súnmọ̀ ni abẹ́ Allah subhanahu wa ta'ala ó bá lọ́rọ̀ ẹ̀mí àwọn fáwọn o àwọn olùmọ̀ súnmọ̀ ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí wọn ọlọ́run mọ́ dá wọn lágara níbi gbogbo ẹ̀mí wọn lérílẹ̀ rẹ̀ ọlọ́run súnmọ̀ nẹ́sọ̀lọ́ àṣálá yóò tún tàn ká pápá jùlọ lásìkò fìtínà yìí ọlọ́run bá kó bá lọ́rọ̀ ẹ̀mí wọn báwọn olùmọ̀ ẹ̀sìn bá dẹ̀ ṣe ń dàgbà sí náà ni àlùbáríkà ìdáyọ̀ ọlọ́run ìtumọ̀ ń dáyẹ̀ lára wọn púpọ̀ sí ẹgbẹ́ àwọn ṣẹ́kù bá ṣẹ́kù bí mo fẹ́ ní ṣẹ́kù albani kọlọ́wọ́n bá kó sàánú àwọn olùmọ̀wá náà lẹ́ yorùbá àti gbogbo orílẹ̀ wa nàìjíríà rahmatiyya ààbò ọlọ́run tó wá dájú ọlọ́run tó kọ́ máa bẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa ní kọ̀kọ̀ ni àti ní gbangba rahmatiyya hamar rahmi insha ta'ala tafsir wa a ó dá dúró díẹ̀ fún dùkà àbídí ni àti riyadu sọ̀lẹ́hìn àwọn dùrúsù tó kù yóò máa lọ tó bá di báadà ìdìl abha inṣàlá ta'ala a máa tẹ̀síwájú وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته